إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ألم ترى يغفر له من دخل ọ̀rọ̀ tí a kà gbẹ̀rún tá a tó dúró pẹ̀lú ẹ̀mí ní àyà pọ̀tí wá sọ́nà tí ní alàmùsárọ̀ ìṣòro orí àbí ìbò omi torí rúyà méjìlá ní a ní rúyà tún bàṣọ̀rí yá tún ọ̀rúyà tún kọ̀lùbíyà. àwọn àfòrí náà mọ̀ sábà mọ̀ sàlàyé lé ìrú yàtún kọlùdíyà pọ̀rú yàtún sọ̀sọ̀rí yà pápá jùlọ tó bá ń sọ̀rọ̀ àwọn gbólóò tó mọ̀ fún tó mọ̀ nínú fòrólù méjì wọ́n ní ara ẹ̀dí ra'aitu ahmadan mo rí kí mo rí ahmad rúyà kí ni bàtọ̀ríyà mo hojú ra'aitu ahmada bóyá yẹn ṣe tẹ̀tọ̀rí àbí ìhẹ́n mo ti bá ní ra'aitu ahmadan salafiyan mujtahida kí ni túnbẹ̀ mo rí ní kí mo rí lójú báyìí mo gbà lérò irú yàtọ̀ pẹ̀lú yẹ̀ máa tún mú mọ̀ fún yín ní ẹni pé àlàmùsàrọ̀ ní ìbọ̀ ọmọ ẹgbẹ́ ní ìtọ́rùn nígbà ìjàdí wọ́n wà ní mọ̀fòrí méjì máa nọ̀rọ̀ ètò ahmadan salafiya ahmad mọ̀fòlù awwal wa salafiya mọ̀fòlù sáàni ìròrí àtọ̀kọ̀lù bí i àmì ìjọ ìròrí ẹgbẹ́ ní ìjọ nígbàmí ṣùgbọ́ mọ̀ ti annan lọ ayùsábì ọ̀láwú mọ́n sí samawa tó àpù lóògbógun tó wọ́n sánmà ma min alfáàbì al'ajúwọ̀n lọ́dá àfúrí sí mùsùkì ma ìgbóntó wọ́n sánmà àṣàfí mọ̀láìkà àṣàfí àwọn ìdáṣà ma ìgbóntó wọ́n sánmà wal ard àti gbogbo tó wà nílẹ̀ wọn sọ pé yẹn nìkan gbogbo ẹni ń ṣàfọmọ Ọlọ́run ìṣàfọmọ ilé tí wọn pé ọlọ́ọba ló dáhùn ajuwọ ilẹ̀ fọlọ wàpẹ́ irú sọ pààtì mẹ́rin àwọn Ah, ọlọ́ndà mẹ́rin oríṣiríṣi táyẹ̀ bá ń fò lọ tẹ́bájọ́ ń lọ lápapọ̀ síìdì tẹ́jọ máa lọ wọ́n sì mọ̀ pé irú ìta abẹ́ lọ síìdì ẹ̀lìfẹ́ níjúra lọ wọ́n sì mọ̀ lẹ́rìn alìkíníkì alìjọ 20 ààrẹ tó wà lórí sáré ló fún un gbẹ́rẹ́ sáré yẹn torí ta ìwò yára bákẹ́rẹ́ lọ lọ ìgbà yẹn máa tù ọlọ́mọ ti tù yẹn náà kí náà náà ṣe ń sá fún wọn gbogbo wọn pátá ẹgbọ́lọ́n tóbi kúlón níbi kúlón kúlò àdúlù màkàlùkọ́ tí bí àbá sáàdìkì sọ̀rọ̀ pẹ̀lú tóbi tó bá ti rí kúlón tó bá ti fún kúlò ní domateni pàtàkì kúlò bá ti gba tẹ́ni mọ̀ ìpé ní ẹ́ dìgbọn ọ̀dọ́fù ilé wà lẹ́yìn ọ̀dọ́fù ilé ìwọ̀n lókè kúlù kí wá ní ètò ọba sọ̀rọ̀ lọ́fìjọ́ jẹ ẹgbogbo tó ń sẹ́mọ̀ àtìlẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wá ní kúlù gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ̀dẹ̀ alímọ̀tẹ̀ kọ̀dẹ̀ alímọ̀sọ̀ látàrún wọ̀tẹ̀síléhà gbogbo wọn ti ń sàfọ̀mọ́ ọlọ́run ọlọ́run bá mọ̀ ṣùgbọ́n wàláàkí látẹ̀sùkọ̀ òun náà tẹ̀sí pé àwọn jẹ́bọ́ náà ṣiṣọ́ ní sọ́dà mi ìgbáwà láàgbọ́ yé ẹ̀yẹ bó lẹ́yẹ fi ń fàfọmọ́ náà bó lè jílé ń fàfọmọ́ náà bó lè jáde ń fàfọmọ́ náà ọlọ́run bá ní kọ̀dẹ̀ alímọ̀ sọ̀ látàhù pọ̀tẹ̀sílé ha gbogbo ẹ̀ òní àmà ọtí ìgbàládà ó sábà lẹ́rù ọlọ́run nìyẹn nígbà mi kan ṣe ẹrú tí èèyàn lè gbàládà ń gbà mí torí pé tọ́bi jẹ́rọ ọlọ́run pé tó lọ́ba ní ọmọ lọ ọ̀tún bẹ́ẹ̀ kọ́ sí kí kọ́ ọmọ lọ ẹrú rẹ̀ náà ń gbà mọ́ gbogbo tó bá sọ ṣùgbọ́n ìpín yóò fi gbàládà òní tí èèyàn àfi ń sin lọ ọ̀pẹ́ ibi tí sáfọ̀mọ́ fọ́lọ̀ ló fi sin lọ tó sàjẹ́mu ọlọ́run ló sàfọ̀mọ́ fọ́lọ̀ ìtara fi gbàládà làwọn wà á afọmọjẹ mímu àtàfọmọ ọlọ́run nínú ẹnìkọ ìsì wọlé ìlú omi níbi gbogbo àwọn àdínkù ọsàfọmọ ọlọ́run níbi iṣẹ́ ọlọ́run ẹni tó bá aṣọ ṣe ti pátínà ọlọ́run pé ẹjọ́ ń rọ̀jò ní kí ló sí bẹ́ẹ̀ ọsàfọmọ ọlọ́run níbi iṣẹ́ rẹ̀ ọ́sàkùnmọ́ ọlọ́mẹ́ ọlọ́nìkan lọ́mọ tí wọ́n jẹ́ ọ̀tọ́ ọlọ́run tàánù ní o ọba tó lọ́gbẹ̀ sàárè ẹ̀yìn òkú ẹmọ́sùn lọ́rọ̀ ẹjọ́ bí ní sí o ẹni oṣù kí ni kò sàfọmọ ọlọ́run níbi àwọn ìròyìn ẹ̀kọ́ ẹni tó bá lọ fi ìròyìn tí èdè tó lọ́run ti rú àpò ti fàdébò kan lọ́wọ́ ti fi ìdọ̀tí kan lọ ẹni tó gbà tí àkàrọ̀ náà bí wà kọ́ ló pàtàkì tí àkọ́lẹ́ bẹ̀ bí sáyẹn à ọmọ tẹ̀ subhanahu mímọ́ ọlọ́wọ́ ẹgbà tó yẹ lọ sọ fún àlẹ́ bíbá ọ̀nà ni à ń ta kólítà lè nẹ́ẹ̀sì tẹ̀sídú ní omiya ìlàyé nìdí ẹgbẹ́ nǹkan ìpín ni kí ni wọ́n ti fáfọ́ subhanahu mímọ́ rẹ̀ ọmọ yà fún lórí àná fún òtótó yìí ẹni tí fi tí ìsìn ọlọ́run yẹ kí ló fi kọ́lọ́ ìdọ̀tí ẹni tí ìsìn náà tó tún fi nǹkan ní òkun ìdọ̀tí. agbègbè àwọn ẹ̀ka ta ìdí láti àbọ̀wọ́n fọ́lọ́ níbi rògbò bí yà ògùn tó lọ́mọ iṣẹ́ mọ́ ìdẹ́ta ẹ̀dá kan náà mọ́ iṣẹ́ olùyíyà gbogbo iṣẹ́ tó ń ṣe fọ́lọ́ wọ́n ṣe fẹ́ dá mi àtúmọ̀wà fàtìkà àwọn ọ̀rọ̀ ìdí èmi tọ́lọ́mọ̀ ìbìkan ìwọ́rọ̀ pọ̀ yìí ni àdínkù sí ní ọmọba àbí agbọ́dọ̀ sàfọ̀mọ́ náà bá tó dáwà ìbádà ẹ̀sùdé ọlọ́run fẹ́ràn rẹ̀ gan yẹn lẹ́sì ní ọ̀pọ̀lọpọ̀ ìka àjọsí tábùn sí sàfọ̀mọ́ ọlọ́run bá bá bẹ̀rẹ̀ náà lọ́wọ́ bá sàánà kàláwọ́ mọ̀hámdùkà tàbára kàtàkà tàbájàdùkà rẹ̀ tàbárùkù aláwọ̀ fàtàkà sùhánà rẹ̀ yàrá àfihàn ẹ́ تبارك وركله سبحان ربي الأعلى أبي أيوة تبارك سلام عليكم Ah, subhanallah subhanallah subhanallah ìbádà tó tóbi ni tí ò yẹ kó jáde ní wọn gbà kankan ọlọ́run fi pa níbi láti sábẹ́ ní ọ̀pẹ̀ kálá àlá ọlọ́run ní gbogbo àwọn ẹ̀dá náà sábà wọn fọ́lọ́ kó ló ń gbogbo bá ti ṣe kọ̀dì alìmọ̀ sọ̀lá táwọn ọ̀tọ̀ sí ọlọ́run lórúkọ ẹ̀sìn torí pé ní àwọ̀lọ́hù alìmọ̀mọ́ ìmọ̀ ìrẹ̀fà àti gbogbo tí kálùmí ìṣẹ̀lẹ̀ náà bá mọ̀ ìpamọ́ sọ́lọ́ ìgbẹ̀ wọ́n àpèjìrì sọ́lọ́ ọlọ́wọ́n ni wà ní láì mú ikú sọmọ àti tí ẹ bá ti fi kápá àti wọn lè ṣe ẹ̀ka bó ṣe wù àìrí ẹ̀kọ́ ni ẹ̀rọ mi jọ́ mẹ́rin lọ́jọ́ kan rọrọ ẹni kò bá àmọ́ tẹ lọ́rùn ọ̀lẹ́ dádúró ẹ̀yìn àfẹ́ ẹ̀rọ mẹ́tàkẹ́ káfà lẹ́ni àmọ́tàṣì ẹmọdẹ́sì ọmẹ́tẹ́ kò sí kápá ẹ̀ lọ́rọ̀ ẹnìkan òjò wa rọ̀ oṣù yẹn gbà gbótó yẹ òjò wa tó ní rọ̀ ojú orún tó wa mú kójó tẹ rọ̀ ọlọ́dún kò ní rọ̀ òṣìṣẹ́ni tó tó bẹ̀ tó ní kójú máa ṣékíní kójú máa rọ̀ àwọn ẹni ẹ̀tẹ́ ní àbùkù náà máa ń sọ pé ní àsọfọ́lọ̀ rọ́jù àsọfún bó lẹ́sì sọ ẹ pa láti àwọn onítọ̀rí kọ ni wọ́n ní wọ̀n báyìí kọ́ lọ́dọ̀ tí wọn àbí kò sì ní jọ alùpùpù wọn ní ìlà orífà sábà zálẹ̀ làájà sábà tí wọ́n sábà fi tẹ́lẹ̀ ní ìwọ̀n ní ìwọ̀n lọ́mọ ti mọ̀ tó bá ti mọ̀ tó fa nǹkan àbí ọ̀lẹ́rọ ní súnmọ̀ tó kọmọ̀ jẹmọ̀ ìwọ̀n lọ́wọ́ àwọn asọ́fọ́lọ̀ pẹ̀kù sí báyìí fún ọlọ́run ní kàkọ́ asọ́ máa ti lè olódáwọn kọ́líkò mọ́ wà rọ́síkò mọ́ olódáwọn àrísìkì في حكم الشرع والقدر في آفة الدار bákan onon control nípa àwọn ìdájọ́ tó jẹ́ ti ṣẹ́rí ìwé fún fílẹ̀ ti ṣẹ́rí ìyẹn tó lọ́n bá gbélẹ̀ ìní òṣè ní òní ìṣẹ́ ẹ̀tì kọ́dárí òsì ní òṣè ìdájọ́ náà ṣẹ́rí àbí kọ́dàrọ̀ náà ṣẹ́rí ìní òṣè ní òní ìṣẹ́ كنيسة مشيئة مشيئة الله شرعية يوشي يوشي ثم قدرية ويرغي يوشي ذلك لا يعلم هو الحكم لا الحكم لا الشرعي الحكم الله القدري الحكم لا الشرعي إذا الله سبحانه وتعالى nítorí ọkùnrin láṣẹ rí tó nífẹ̀ẹ́ sí ikú lẹ́kọ̀ọ́ dára ń kọ́. ọkùnrin lá àlùkọ́dá ló ní nífẹ̀ẹ́ sí nínú nífẹ̀ẹ́ sí. ọkùnrin láṣẹ rí ó lè ṣẹlẹ̀ ó sì lè má ṣẹlẹ̀ pọ̀tọ́lọ́ nífẹ̀ẹ́ fún un hukumla ìsọdá gbogbo yóò ṣẹlẹ̀ lápẹjúwe àbọ̀ alẹ́sìn yẹ ọkùnrin náà jẹ hukumla ìsọdá gbogbo sí àbí ẹ èèyàn fẹ́ ọkọ̀ yóò ṣẹlẹ̀ kójọrọ àbí yóò ṣẹlẹ̀ mọ̀tíkùnlá ìṣẹ́lẹ̀ ẹ máa kírun ọlọ́run nífẹ̀ẹ́ ìdí ọkùnrin láìṣẹ́ rí ní ẹ̀sán tí wà ní ohun àfihà pọ̀tíkùnrin láìlùkọ́dá rí àbí wọ́n ni à kéèkọ́ ọjọ́kùnrin ọ jíyà lọ́dọ̀dọ̀ àpọ̀ sí àtẹ́yàn jẹ gbogbo ọlọ́run kọ̀ntọ́rọ̀ àwọn ìfẹ̀yìn ní ilé ayé wàílẹ̀ láìmọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀dẹ́ padà sí ay mariji olùkálùkì wàmà áàlùhùn ẹgbẹ́ ọ̀dọ̀ ọlọ́run ní àtibọ̀tán kálukú léyìíjàzíyà hún bí àmà lèkẹ́ tó lè bá àtàwọn lẹ́sàn tẹ́ tó wọ́n ń ṣe ẹ̀yìnbá ní abágbálé abágbá òdí níbùlá mọ́dá ọlọ́wà ní alamtaro ìwọ ọmọ òṣèrí anàláha yìí sàhábà àwọn onífàyè nìkan lè kéré gbogbo sáyè tó bá kù láti ti ṣíwájú ẹ̀ ọlọ́wà ló máa ń wọ́ sàhábà ẹ̀ṣúndì tí bá rí kẹmọ̀ ẹ̀jú kẹmọ̀ lọ́nà dúdúdúdúdúdúdú ló mọ̀ káàkiri akẹlẹ́ ní kíní kan ní ti bẹ́ẹ̀ àbí ẹni ọ̀rẹ́ ọ̀fẹ́ yìí ti kíní kẹrẹ anàláha yìí sàhábà ọlọ́ni tọ́rọ bá tẹ̀ á fún anímọ̀ká àpàdà àti gbogbo ẹ̀fà bẹ ṣọlọ̀bọ̀kẹ́ lórí náà kò sí pé olóǹkan ni ó lé ní kí nìkan ló ń ṣe fúnra rẹ̀ nínú ọlọ́run ní kí ẹni dúdú ní ohun ọlọ́bá ẹ̀ àbí ní ọmọ sí fún mọ́yìn alẹ́kú bẹ́yìn náà lẹ́yìn yóò àmọ́ fún ọjọ́ ìdílé wà báyìí dúdú yóò àmọ́ pọ̀ sí ẹ̀nà òjò mọ́ mọ̀ sí ẹ̀kọ́ yẹn wọn gba àjọba yìí gba àjọba yìí láti bí láti bí láti bí láti bí yọ alif mánà yẹ jùmọ̀ yóò wá kó wọn jọ fahab ó ní àwọn dúdú ìgbà míì yóò kàtà tó bá ń kojú àwọn dúdú àbí wẹ́dọ́ mọ̀ ṣe ní tó mọ̀ ṣe tó bá bọ́ sáà tó kò bí tó rọ àkínú máa ti fóònù gbà ó máa bò ó rò ní onílé ọgbọ́n ọlọ́ni ṣe o tí yẹn bá ń kọ́ nǹkan yẹn sì tó bá kọ́ kùránì tó lẹ́sìn òní tó gbádùn dáadáa jù súnmọ́ yẹ jẹ́ alùwúrò káàmọ́ tó bá kójọ yẹn yóò àdìrò káàmọ́ yóò àdìrò tó bó tutù tó dúdú ọba ní kọ̀ọ̀kan kágbé ìkàlẹ́ náà ìkà kúbọ̀ra wọn kúbọ̀ra wọn kó wá padà pọ̀ iná wọn ní nǹkan yàtàrà kámù ó ń gorí ara wọn àbí hmm. ikọ̀ kó yẹ pẹ̀lú ikọ̀ dàmí ikọ̀ dàmí ni pé lùkámù mi ẹ̀ tọ̀rọ̀ yẹ pẹ̀lú gẹ́gẹ́ ni àti kó fàtàrọ̀ lùwádìí kọ̀ yá rújú mi ní ìlàlẹ̀ yìí látara rẹ̀ ní àlùwádìí kò jò ní àlùwádìí wàlùmọ́tọ̀rọ̀ yá rújú mi ní ìlàlẹ̀ sàhábà kító àmùtàfàrẹ́kọ̀ bẹ́ẹ̀ lè jó àwọn sọ̀kàlánì ọjọ́ máa sọ̀kalẹ̀ ní àárín láàbí ni pé àwọn sàhábù ní tó ó sì níbi tó wà ṣé bá wọn fílẹ̀ ìgbà wọ́n ti sọ pé abẹ́ẹ̀rẹ̀ ni ó ti tó wà tó ká ewu níbi tó ju tiẹ̀ ti ń rọ̀ nígbà pé lẹ́lẹ́ ẹ̀ ló kẹ̀gá sókè díẹ̀ jù wá lọ ní. ìwọ̀n làwọn lóyún rọ̀ láti sẹ́mọ̀ kí làgbà lérò látòkè èrègbè fẹ́ràn ẹ̀ tẹ̀gẹ̀ kò sí lójú ti ń rọ̀ léde gbé tó kọjá rẹ̀ náà. náà òjò àmọ̀ sọ̀kalẹ̀ látara nǹkan yẹn sọ̀kalẹ̀ ńlá àwọn kan gbà pé omi ilẹ̀ ilẹ̀ ní tó bá ti fà á tí wàá fà á mú pékin kan bá yí ti àbí àwọn fún ní báyìí tí omi tó bá ti yí ti tí wàá fà á mú evaporation àbí tí wàá ní wọn ní ìwọ náà tó bá gbé tó bá gbé kiri kanú tó bá gbé ìkankan tó dé ó là omi mọ́dé bẹ́ẹ̀ tó bá ti di omi omi ò dédé ni yóò di èrò wà lójú kọ́fà yìí padà mọ̀ sí ìtàlùkù náà gbé yẹn kiri bàbá ni tó bá bá mú bẹ́ ṣùgbọ́n táwà ìtókòrò lájẹ́ fúnlẹ̀ ní tí ń bá ìrìn gíní ìsọ gbogbo ọmọ tàbá kọ́ọ̀sì a máa tẹ̀lé olúgbà fún alkùránì tó bá bá ń bẹ́ pọ̀tà ní ní àní reality kẹtàwà gbáàrí sí àtàlórí ẹ̀ ó sọ pàtíjì tí kùránì sọ ohun ọ̀tẹ̀ gbogbo tí gbèlú yẹ bá dé ọ̀tẹ̀ lórí bá fún bí kùránì ti sọ ẹ̀wọ̀n asọ́nọ́mì ẹwọ́n ìsànlẹ̀ lárúbá yẹn tó bá sọ gbogbo wẹ́dà lórí láàrin pípa àlẹ́ẹ̀lẹ́mú ẹ̀ndẹ̀lá àwọn agbèrè jùmọ̀ sáwà kọ̀sùgbẹ́nu tó rárá tó ti rìn àtọ́rin àwọn ìyábá òṣìlò lélé àwọn ará dí wọ́n sọ pé táwọn ẹ̀sọ̀ yẹn ló ti pàtó di sí ẹ̀rí gbé wa tẹ́ẹ̀rí bá wa lórí ọjọ́ ni òun ẹ̀ lérí bó lẹ́ẹ̀dẹ̀ lérí òkè àkẹ́dọ̀ pé yóò yọ báyìí tó bí kọ́lá ìṣẹ́ ní láti ìṣẹ́ pé yóò yọ ìwọ́dún pé calculation kò lè wá tó bá padà yọta nígbà ìṣẹ́wẹ́ títà wà láṣẹ àní pé ẹmọ́ gbìyànjú mọ̀kẹ́ tó bá ní ní léèdì àbí gbogbo fíìdì dé o àtọ́yà ẹni náà báyìí báyìí báyìí ìkẹ́bà ló ṣe yẹn àbí ọmọ báyìí ni ó wà nú ó yẹ ọmọ tó ṣe fi ó lè yàtọ̀ á lè gbìyànjú mọ́kẹ́ tó ta gbọ́dọ̀ sọ ló gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ káwá gbá àwọn àkọ́ ìkòkòrò àníyà tí kúránì fi lílẹ̀ káwá gbọ́dọ̀ àníyàn ní ìta ibi tá a ti lọ sí ọlọ́run ṣàlàyé lójú sí ni ń rọ̀ fún wa ọlọ́wà ní ọ̀yìnẹ́sìn mínísítà máa ní ìbáàlì fi yá mi bàrù ní pé àbá sọ̀kà láti sẹ́mẹ̀ èyí tí ó gàbí òkè nínú àwọn nǹkan fífú ìlú tí ó pọ̀ fàyòsí ìbù bí i mọ́yìn méjì ni àlèmọ́ ìbúrú kẹsìrì tó àárín pé nǹkan tó fi yóò ajá ń fani fáwọn èèyàn nígbà míì wàyẹ̀sìrífò ayímọ̀yàṣà kò ní ka àwọn míì àwọn kan tuntun gbádùn ẹ̀kọ́ ọlọ́run gbé kó fún mi ìmọ̀ òun ló pẹ̀lú ìṣú pé ẹyẹ pé kẹtó tuntun wà a kẹtó rọ̀ láti sẹ́mọ̀ yóò tún lè pé yóò jẹ́ ìyà fáwọn mi lánàá tá a fi òtútù wọ̀yẹ̀ tí lífò amóyàṣẹ́ àbíkú gbé kó fáwọn tání àwọn àmì àìpé kójò sí ń lọ oríṣìí ìkẹ́lì máa ṣẹlẹ̀ ní láfàá tó wá láti ẹmọ ọlọ́ni àkáàdù sáàmì àbáríkì ní yẹ́dàbù àṣọ kódà gbà tó jù bá fẹ́ rọ gbà nígbà tó jù bá rọ lọ sàmì àbáríkì lightning eh, ìtìmọ́kọ́ tí máa ń sẹ́yẹn yóò bẹ̀rẹ̀ lójú ẹ̀ tó bá sí káàmì wọn náà dojú bolẹ̀ tó ní gbàgbé tó bá sẹ́ ara ní wọ́n dégírí ní máa ń tẹ̀lé àìrẹ́kọ́ yàkáàdù sánà ìbárí kí ní ẹ̀dà òkèlè àṣọ àtúbà ọ̀dá ìdí mo ní iná ètò wọn wà lò ọlọ́lọ́yọ́ àbí àtẹ̀rọ àrá àbí ilé ẹ̀dẹ̀kẹ́ lọ gbé máìkì sókè kó yá dúgbùrù àmọ́ mo ní lù ọlọ́ni ìsáàbí ọ̀rọ̀ àdó ìhàmùdì ní wá tó rárá ẹ̀ náà òun náà ní ọjọ́ tó rí ìsáàbí fún ní ọjọ́ tó sàfọ̀mọ́ nínú ẹ̀tọ́ wa ní ọjọ́ tó lánàá ọ̀rẹ́ tó máa jẹ́ kẹfún wa àbí wọn lórí nǹkan tí mo kàn pa ọdún náà nígbà tá à ń ká nǹkan lárúgbó ló wáyé tó àmọ́ má sọ̀rọ̀ ìwà káìrè ní ẹja fòun rí يعيش بمائه خلق كثير يعيش بمائه خلق كثير àmọ́ ẹni wọ́n tọ òjò jẹ́ kankan ju káírò lọ lọ́dọ̀ ta ni ọlọ́run bá àlùkàfó kẹ̀hìn ṣubì máa ìdí kálẹ̀ tó kẹsì rún kẹ̀hìn ṣubì máa ìdí kálẹ̀ tó kẹsì rún. ẹgbẹ́ látara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá bí lẹ́gẹ́rì ẹ̀fí ń sẹ̀mí ìrẹ́lẹ̀ kejì ó ti sàrà ẹ̀fẹ́ yìí àjèsí ẹ̀hẹ́n ẹ́ يعيش بمائه خالقا كثيرا إيه؟ لا تركز نعم fàyẹ́fẹ́tì fílífù kó lílànà nàbàtà fàyẹ́nímù bìí fàyẹ́nímù fòlònà wákàtà wákàtà ṣẹ̀hírù fàyẹ́nímù fòlànà wákàtà ṣẹ̀hírù náà àyẹ́sì fílífù kó lílànà nàbàtà nípa bá gbìyànjú kò olómọ́ sí kìíní ọlọ́run bá fún wọn sí orí ìlọ́jọ́ jẹ́ àbí fàyẹ́nù bí fúlù náà wákàtà ṣe ẹrù wọ́n tó gbẹ wá ní tó gbé ọkà bàbá ní yóò bá máa ṣe kíni yóò máa gbèrú látara òjò kàlẹ́ rọ́jò ní arúrú lórí ọlọ́run bá ní ọlọ́run ni wá ń rọ̀ ọlọ́run ló ń kó kéjọ kíni ẹ̀ṣọ́ òjò tẹ̀rẹ́ tó dúgbà ayé sú kó mú àárọ̀ kí ni ń ti ẹ̀ tóòjò ẹ́ ọlọ́ni ẹ̀lú ọlọ́run ń ti àbí ẹ́ ó wá ti lọ́bù mí wọ́n bá dé káà ẹ̀rí pẹ́ wọ́ òjò ní wọ́ òjò lọ́bí kò lẹ́yìn tó wọ́ ọlọ́run ẹ̀ ló ti kí ni tó ní ó lọ́bù mí ẹnìkẹ́kọ̀ọ́ lè wọ́ òjò tẹ́lẹ̀ rọ ẹ̀bí ọlọ́run yìí kọ́ lébò lá òlẹ́yìnlá wà náà ọlọ́run a máa ń kọ̀ lába ní máa ń yí ọ̀sán subhanallah ìyẹn pé yóò yí ní ní harin ilẹ̀ àbárùn ilẹ̀ pé ní tútù lẹ̀ ń lò lọ gbígbóná lẹ̀ ń lò lọ kó dé kíni kò di tútù ìgbà kan yẹn mọ̀ ní ah, ọ̀yẹ́ mú ìgbà mí ẹ̀ẹ́dùn mọ́ ah, òórùn sí kíni òórùn mú ọ̀nà ni wàmí lẹ́yìn ilẹ̀ àhàr òórùn láwàá yẹn tútù ọ̀sán ọlọ́run yìí òru ọlọ́run yìí ọ̀sán wà náà rí ìdàlẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ ìgbàrí yìí ní rẹ̀ yóò ní kíkan gújù kan lọ àkánsọ́jọ́ pé ìlú kíníkàláwà yóò aago mẹ́jọ alẹ́ rí o lòrún tó mọ́ ẹ̀ẹ́n láago mélòó aago mẹ́jọ alẹ́ àbí aago mẹ́ta ọ̀sán láwà yóò alẹ́ pátápátá ẹnìkan sọ ní kéjọ́ pé ní ní àti ọ̀la lọ wọ́n máa kí n di aago àwọn lórúkọlùbà àfífọ́ ọmọ sí ṣiṣẹ́ táìmù ti chẹ́ǹjì pé a tó jago márùn-ún tẹ́lẹ̀ yóò di aago mẹ́ta ọ̀sán àbí nítorí bí aago mẹ́sàn-án sí pé ìlẹ́mọ̀ ti sùn ló mọ̀ jágo bí aago méje ìrọ̀lẹ́ ó sàdé wọn kájí ó nígbà táwọn ọmọ fi ń lo bẹ́ẹ̀ láàrin ọdún ọlọ́run ló ń yí níbi tó gún tó kókó àmì eré àmì wọ́n ní wọ́n máa lo ọ̀sán 20 hours òru wákàtí mẹ́rin tó bá tètè kíṣà rẹ̀ ọkẹ̀lẹ́gbẹ́gbẹ́ àsọlá tó fẹ́ rómìnà náà lọ́pàá mọ́ gbọ́ tọba àwọn arúgbó ẹ̀ tọba gbàwẹ̀ kò sí tó kẹ pé jọgbọ́n báwẹ̀ ló ṣe kò náà nù ìjọba bá tó wà ń kúkúrú ọlọ́run bọ́ sí àwẹ̀ ló ṣe kí ni yóò kúrú náà nù nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ ilé ẹni ló pè ìgbà tí ọ̀sán àtòrú bá ti tẹ̀sí kò sí tó kà pé kagbó kòkò tí ọ̀sán àtàtí mọ́ ọ̀sán àtàtí mọ́ òru èèyàn tó ní àmọ́ fi táìmù tí wọ́n wé ti àwọn ìlú tó bá súnmọ́ àti pé máa gẹ́gẹ́ pé yẹ wà tíbá ìlógún ìkọ́rọ̀ láàrin sórí sátìlì tán fi kírun tán fi dàwẹ̀ àwọn ló yẹ pé àwọn tán máa ń lo àwọn táìmù kan bóyá oṣù mẹ́rin tí lò ní sú àwọn ọmọ àgbẹ̀ ìṣùgbọ́n tó yẹ pé ìyẹn bá ti kú kò báyìí pé tírí àwọn àtìlẹ́ bí ń ṣe òru gbogbo tó ti wá àwọn àfúlókù o torí ilẹ̀ bá ti ń sú ètò ìkí torí pé bọ́ọ̀lù ń ṣe ìdí pàtàkì àti ní eré àkọ̀kan wá yàtọ̀ sí rárá wọn tí ó tẹ́ẹ̀kọ́ bá tọ́kílẹ̀ ní ìsáàmù kíríkẹ́ kíríkẹ́ ló fà kùránì ti sọ àbí ọlọ́run yìí ẹgbẹ̀rẹ̀ ẹ̀rọ fẹ́ràn tọ́bá wà ní kéré kan lágbàáyé kéré kan ó lè ni ṣùgbọ́n padà fẹ́ bá pé kùránì tó tó bá lọ́ra ọlọ́tún ni àwọn tó ń wà lérí àtẹun wọ́n ti tún yí padà ní <laughs> àwọn gbìyànjú tiwa ní ṣùgbọ́n pínlẹ̀ gbogbo ẹ̀ àtọ̀dọ̀ náà bá subhanahu wa ta'ala ló ti wà. ọ̀ṣọ́gun gbà mí òrógun gbà mí èmi tẹ̀ ń yí padà àná àká tó yẹ pé òru nìkan náà máa lò lọ fún yóò sùn mélòó ọ̀sán nìkan náà máa lò kíni náà máa lò lọ. ọlọ́láwàrá yí padà iná fi ìbáríkà lẹ̀ àìbọ̀rọ̀ tá lè ó lè àbùsọ̀ àríwòye ńlá kan fún àtọ́bá nílàákàyè ẹ̀ka wòye fún tó bá wòye tó wà tóbi fọ́lọ̀ pé á ọba tó tóbi lọ́nà ọba sùhánà ọ̀tà àlà àbí àsìkò kan lára yìí náà nìyẹn o ara àsìkò jù àsìkò kan àsìkò ẹ̀hùn ọlọ́dìrí sàn mí pé pé mo gbọ́ pé àbí kan wà fẹ́ aláfíríkà yẹn bí abikẹ́yà ní abíríkà àwọn òyìnbó láìka fún bẹ́ẹ̀ pé òbí ètìgbà kan lọ ó lè mọ́sí wíríwíríwírí yóò tó pọ̀ lórí fún gbogbo 12 months tó ń jẹ́ ọdún bí ṣe mọ́ wà ní Nàìjíríà àtìlẹ́yìn ìdẹ́ pé tó jọba tẹ̀rọ lẹ́ẹ̀mejì lọ́dún òjòtọ́ nínú eré àtẹ́wọ̀n tó dáńbẹ́ òjòtọ́ nínú lọ́dún kan ọlọ́run ti gbogbo ẹ̀rẹ́ ẹwà ayà ìgbóni tẹ̀lé ra wọn àmọ̀ pé gbogbo tá a bá ní àwọn wá ṣe àmọ̀ rí pínlẹ̀ nínú Al-Qur'an gbogbo ilé ìlú ọmọrọ̀ sáyẹ́ǹsì àbí ayọ̀ ṣùgbọ́n àbá ní máa ń pè àníyàn tí kìí nígbà bí kúrò sí àbùsùmí àwọn láti sáyẹ́ǹsì fún Kùránì gan tí a sáyẹ́ǹsì nù ó kó òun náà sínú ní o gbogbo nǹkan lọ́nṣọ́ ọlọ́ni ọlọ́ọ̀kálà kọ̀kúnlá dáa bá tún lè máa gbogbo dáa tana fin dabba na dabba kú méjì bàbá ní dabba tàbá jẹun aláìsẹ̀ gbogbo tó bá ṣẹ̀ mú gbàmù tàbá ní dabba àwọn ẹranko bẹ́ẹ̀ mọ̀ lú àwọn àgbẹ̀ àmọ́ dabba tàǹsì ṣùgbọ́n ilé ìkúnlẹ̀ dabba ìmáàlẹ̀ làámù ọlọ́lá aláàdá wọn tó bá ti lẹ́mi lára o Allahu khaliquhu ọlọ́run ló dáa níbùlá tó wá dáa lè máa ń látara omi subhanallah yẹn pé máa dá wá kúlùwá àlùmá ingredient tàbí kójọ mẹ́ta rẹ̀ látara omi yẹ́bọ́n náà ti sọ láyà mi ìpín wọ́n jẹ́ anẹ́mínà lèmọ́ ìkúnlà ṣe in hajjẹ́ ẹ gbogbo nǹkan tí bá fi ń sẹ̀mí ẹ́ ọlọ́run ní àwàlàdà látara omi lákòjúwe falẹ̀ àwọn àná àwọn ẹranko alẹ́dì tàtàwà alàbì tó ń pòròdúsọ ń bímọ mọ̀dátọ̀ àmì mọ́ ìnọ́tìfà látara nọ́tìfà omi hínà yìí láti ẹ̀zákàr pẹ̀lú nǹkan àbí tọ́kùnrin àtòbí bá súnmọ́ náà kódà tó náà á ṣe ẹja kí lẹ́gbà lára omi náà ni ẹni ní amúrin kan lára ẹja kò ní lọ ẹni múrin kẹbi kan ní kẹ múná jáde ṣùgbọ́n tí ó mọ̀ ẹ̀sẹ̀ ní o látara kí ló ti wá jẹ látara omi والحيوانات التي تتولد من الأرض لا تتولد إلا من الرطوبات المائية gbogbo ẹ̀yẹn tá a rí tí wọ́n pòdúsì ara wọn láyé látara òkú tuntun ni kalẹ̀ àtàrà ó fi dórí àwọn kòkòrò kó dẹ̀ ẹ̀fọn àtàtẹ́sẹ́ ni bá ti ń tẹ̀lé àtàrà kí ló ti wá àtàrà omi ni láàyè jáde ní àṣírí yàtàwálá nìgbà ìrìmọ́ ìhábàdàn kò sí nǹkan kan tí ó wà sí ìsàtàrà omi ó ti wá ẹni ẹ̀ máa wò ìdí bá ti ń tẹ̀lé ó ti wò kiri rẹ̀ àwọn tambólú tó bá fọ́ rẹ̀ mọ́lẹ̀ báyìí kí ni ó ti ṣe lọ́wọ́ lára rẹ̀ omi ìgbóṣegbóṣe wò kiri mi nǹkan tútù ó ti kiri yóò jáde lára rẹ̀ ẹ́ ẹ̀dúlọ̀ alẹ́ àtúnlẹ̀ yìí tí ó túnmọ̀ pé ìpínlẹ̀ rẹ̀ látara omi tó bá pẹ̀ fún tútù ó jáde lára rẹ̀ tó bá pàdún tútù ó jáde lára rẹ̀ sí wa nǹkan kéèyàn wà lára rẹ̀ tó tó kò tó kàn émi rí náà máa ń pè tí ó máa ń wé lára àti tọ́ba ti báyìí kí bó ṣe kéré yẹn yẹn tútù bó ṣe kí ni yóò jáde lára. fàmí ni wọ́n yẹ́ bí ṣe alábàápín ẹ̀mí wọn fàyà alhayah gẹ́gẹ́ bí ìjò àwọn èèyàn ń fàyà wọ́ ní ṣàfàànàlá ìwé ẹ̀dá tó bí déjò ló ẹ̀sì ló dákọ́ mọ̀ fàyàwọ́ ní síbìtì káyà rẹ mọ́bò àwọn tí mọ̀ fàyàwọ́ ọgbọ́n fún ah, ọdún gbogbo ìgbìyàn ọdún gbogbo bá yẹ ti wọ́n ni aya rẹ tó wá ń dẹ́sùn ọ̀tọ̀ lo fíìmù lọ aya sì ní fílẹ̀ lẹ́yìn ojúmọ́ tó bá sì pé jóde aya rẹ ó mọ̀ kò ní ìdò sí pé ọ̀rí pé rukú ti fẹ́ ah, sí ni torí pé ń fàyà pọ́ kí ni eruku ni owó òsèbúà àti tó bá ṣéǹgì kọ́ lọ́ọ̀ sí kí ni ẹ̀ lókù kó ìṣòro ṣéǹgì ẹ̀ bóyá ọdún ni owó ti fàyàwọ́ aṣọ rẹ̀ ń dọ̀tí òun sí fàyàwọ́ tó bá pèjì ó sì kò sí ṣe kí ni kò ní dọ̀tí sáàbì wọ́n náà fọwọ́ rìn kò ní gbádùn òun nítọ́lọ̀ nǹkan mọ́ òun fàmí ni wọ́n yẹ́ búṣí alábàáfẹ́lẹ̀ àárín tó ń fàyà nínú wọn gẹ́gẹ́ bí wàmí ni wọ́n yẹ́ búṣí alábàáfẹ́lẹ̀ àwọn èèyàn àgbẹ̀ làbá àkọ́kọ́ ọ̀dọ̀ ìwọ ọgbẹ́ tó ọ̀tà jù ẹ́ tí lọ fi rí ẹ́ ẹ̀fí ẹ̀sọ́ ń bẹ̀tẹ̀ méjì rì kọ́ tó lájẹ kọ́kọ́ sọ́ra rẹ̀ rẹ̀ ara ẹ̀sọ́ ń bẹ̀tẹ̀ méjì rì bí èyí méjì làyẹ̀ fi yìí káwà sọ adìẹ mi látàwọn ìrìn ẹyẹ ẹ̀sẹ̀ mẹ́rin ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ méjì ní ẹ̀sẹ̀ rẹ̀ náà fàmí ní mọ̀ yá mú ṣe hálà arba kàbàrí mẹ́tìlá ní àmì bí àwọn ẹran màlú kankan mẹ́rin ni àbí kọ́ wá sọ fún màlú wọ́n yá fẹ̀rẹ̀ méjì ni kó wá dó bí jẹ kó ní balẹ̀ sọ̀rọ̀ ní àfà ìwọ̀n náà fíìmù

láìpẹ́ ìfà bí dáwọn ẹ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọ́ wà lára wọn omi ògbọ́dọ̀ gbé lára rẹ̀ tẹ́gbẹ́ tá fi dá ní yàkùlùkù lọ́wọ́ máa yà ṣáà bó ti wọ́n lọ́ ní mọ́dá wọn ó dá nǹkan báárí wà dìkìní ó pé gbogbo ẹ̀ bí Yorùbá tó máa ń sọ alùmọ̀sọ́ wíwọ ayé afọ́tẹ̀ ọlọ́run bá ló sọ́lẹ̀ yàkùlùkù mọ̀ ẹ̀yà ṣáà báyìí tó wá wọ́n di sáyẹ́ǹsì tó ti tẹkinọ́lọ́jì pọ̀ tó wọn àti ìdá nǹkan tí èdè kìíní ẹ́ wọn àti ìdá nǹkan tó lẹ́nu wọn àti ilé dáa Eh, tó bá di ilé twenty kìíní kan padà dá wọn kò sí àti thirty kìíní kan òun lè dá nǹkan kí ni nǹkan abẹ̀mí. ẹ rí i pé bẹ́ẹ̀ ní ọjọ́ ìbáwẹ́ ti ṣẹ́ lé ní ọgbà àtẹlé kẹta ọkùnrin wọn gbà náà ni wọn ní bí wọn tán lè pé àgbà tọkùnrin àgbà bọ́lá àjà tó mọ̀ tẹ̀lé kò sẹ́ni tó lè ṣe. kò sí wọn lè dá rọ́bọ́tì rọ́bọ́tì òṣèlú kò lẹ́mìí tiẹ̀ kódà lè fi ọ̀rọ̀ sí lára àbí tó ní ọmọ bọ́ sọ̀rọ̀ wọ́n kò lẹ́nu mhm. torí òjò tí rọ́bọ́tì bá gbẹ́ létí tó bá ní rọ́bọ́tì wọ́n jẹ́ra rẹ̀ yà ní o a lè dá nǹkan rẹ̀ ní ìyẹn náà fi lọ́pẹ́ sí ìyàwó rẹ̀ pé áyú ah, ẹ́ ìyẹn pé wọ́n kọ̀dá sí ìkẹ́ dá ẹsẹ́ lè fi lára tó bá dọ̀rùn challenge ni kò sẹ́ni tó ga àwọn àná ilé fẹ́ẹ́ bìtìlára ẹ fẹ́ẹ́ bìtìlára ẹ ẹ̀mí fẹ́ẹ́ ti láyé bẹ́ẹ̀ ní abẹ́ ti lọ́rùn. ọlọ́run ló dá gbogbo nǹkan ní sẹ́yìn. inna Allaha ala kulli shay'in qadir alágbára lọ́wọ́. bàbá sàdí wá sọ̀rọ̀ kan bí ìtò ìlàgbára ẹni kama anzala al-matara ala al-ard gẹ́gẹ́ bọ́ náà ti sọ òjò sórí ilẹ̀ وهو لقاء واحد وأم واحدة وهي الأرض واحدة ẹn gẹ́gẹ́ bọ́lá wọn ti sọ òjò sórí ilẹ̀ nígbà kójú náà omi lòun náà àbíjá òun náà omi wá aṣọ òun náà tọ́lọ́ ń sọ òjò sórí ilẹ̀ ẹ́ pẹ̀lú ọmọ wa ìdá wọ́yẹ̀ àdúgbò wà pé ìyá nílẹ̀ ẹlẹ̀ tí omi tafara rẹ̀ wàláàdù mọ̀kútẹ́lìfù àfúnáfù wàlà ọ̀sọ́ àwọn ọmọ oríṣiríṣi ló wá gẹ́gẹ́rẹ́ ló wá bí i yà pé ilẹ̀ ìyá ni omi wá mítì ẹ̀bí ọkùnrin náà mítì obìnrin ló wá bí mọ oríṣiríṣi òun náà ló wá gbàdú òun náà ló wú ọkà bàbà òun náà ló wú ráìsì títóbi ọlọ́run bá gbogbo nǹkan wọ̀nyí tí mùsùlùmí gidi bá ń gbọ́ tó sì ronú sí ìmọ̀ ni ọmọ ìdìkú yẹn lọ́rùn pé náà dìdá àlìkàlà àìbọ̀rọ̀ tán tí ó lè àìsọ ilé ìwòye ọlọ́run ni làkọ̀dẹ̀ àǹfààní àyàtì mọ̀bàyìnáàtì àwọn àmì tó pọ̀ láti sọ kalẹ̀ o tó kílẹ̀ àìwà àdìhátì dìláàlà àwọn àdìhátì dàláàlà títọ́ka rẹ̀ kílẹ̀ alájẹ̀mí ìlmọ̀kọ́sù bí ṣẹ̀rẹ̀ iyá fáwọn kẹta àgbàlérò lórí ọ̀rọ̀ ẹ̀sìn والآداب المحمودة والمعارف الرشيدة àwọn nǹkan ẹ̀kọ́ òye tuntun nìtọ́nà àti sọ̀kalẹ̀ fàtàdọ̀ àti bẹ̀rẹ̀ àlìkà ṣubùrù àbí kò sókùn kò mọ́ wà tọ́lọ ọjọ́ lọ ń sọ̀kalẹ̀ ọlọ́mọ sọ pé mo bá yìí náà ti tó kílẹ̀ ẹ̀dí ààrẹ ọlọ́run àmọ́ tó yẹ káṣe ni wọ́n mú ìwọ́lọ̀ ọmọ tó yẹ kọ́ ìwọ́lọ̀ fẹ́ ṣe ọmọ tó yẹ kọ́ síbáwò ọkọ̀ dànsánà àyà tí mo bá yìí náà ó ti yàn fún ògiri ọ̀nà àánú wàlúhúdá mínà dọ̀láàlì ọ̀nà tó tí ó ti yàtọ̀ sọ́nà ọ̀nà àánú islam ẹ̀sì tó kílẹ̀ ní kò sí rújú mẹ́ kò sí kọ́lọ́kọ́lọ́ mẹ́ falamiyabukọ adìnà ṣubu ápí lè mú bútílé yàtà alákòbí ha rahimahullah sheikh sadu àfáyè ìmọ̀ ni wọ́n mẹ́ta sí wọ́n ni ọ̀nà tí ó sọ kílẹ̀ ní pé falamuya kọ́ adìnà ṣubù ha kò sí kí ni wọ́n kò yẹ kó fèé méjì ni mo bù tí ní yàtọ̀ alákùnbíyà fún níbàjẹ́ tó fẹ́ sára bẹ́ẹ̀ fẹ́ ìkẹ́kẹ́ ní òye mi ẹ̀sẹ̀ kílẹ̀ ẹ̀sẹ̀ kílẹ̀ ọlọ́dọ̀ anìkanẹ́gbẹ̀ wa ṣàlàyé ọlọ́mọ̀ pé ìsìlámù lọ ni ẹnìyẹn mo fẹ́ sọ nínú bọ̀lá adìmẹ̀ ìsáàlì ni mo rí ní sọ́wọ́ ẹjọ́ bá ti fọ́nà tó pọ̀ kò sí tó mẹ́rin lójúmọ́ kò gbẹ ti kílẹ̀ ẹ̀rọ sọ pé a ti sọ ayé àtúnṣọkalẹ̀ tó rìn àtúnṣọkalẹ̀ fún yín torí pé annaha tẹ̀sílù mọ̀n kámúlà ilmuhu wà kámúlà ti rahmatuhu wà kámúlà bayanuhu wọ́n tó gbẹ́ tó sọkalẹ̀ ẹ̀yìn tí ni ẹ̀sìn tó mọ gbogbo nǹkan kí ẹ̀sìn pé wọ́n á mẹ́ǹdì ah, kẹgbà tó bá padà ní 2020 2026 àmọ̀ kí ìṣẹ́bá inú wọ́n ṣe táwọn èèyàn rá ah, kùránì yìí táà ní yípadà bá tọ̀ sí ogun ẹ̀ ti kílẹ̀ ẹ̀ wọ̀láwọ̀ yá àdúmọ̀ yẹ̀ ṣáà ọ̀nà àfẹ̀mù ọ̀nàmẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ fàmọ́nù ìlàáfẹ́rọ́ pé mùsùlùmí ọlọ́wà ní wáyà kúlú na àmọ́nà bèlá ọ̀bẹ̀ rọ̀súl náà kúmọ̀ lẹ́yà agbẹ̀gbọ́n náà wà gbọ́ agbòjíṣẹ́ gbọ́ wà àtọ́ àná kódà tòjíṣẹ́ yẹn là ń ṣe ìjíṣẹ́ yẹn là ń tẹ̀lé ọmọlẹ́yìn mọ́mọ́ ni wà kódà ìlú tó ń fò pé òun ìṣọ́ ọmọlẹ́yìn lásán ó túnmọ̀ làṣàlátù átùmọ̀lẹ́

mìmbá dè fáwọn lẹ́yìn tàtọ́nà nígbàgbọ́ yẹn kọlọ́ni ẹ̀rọ tó bá tó ṣe bẹ́ẹ̀ àbí kó tó lọ́mọ bá tẹ̀lẹ̀ sí lẹ́yìn àbí kó mọ́ lọ pàtẹ́wọ́ ọlọ́nu àmọ́ wù láìka gbèdébú gbèdé ẹni tẹ́lẹ̀ gbàgbọ́ nu ó ní ilé ẹ̀jẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó nígbàgbọ́. ayé pé ara nǹkan tó máa sílé mọ̀ gbàgbọ́ tí wọ́n ní àfáà náà àfáà tó yẹ pé lọ́dọ̀ ọlọ́run àmọ́ òun bìlìmọ̀mìnì àmọ́ òun bìlìmọ̀mìnì wọ́n ṣe mọ̀mìnì yàtọ̀ wá láti pé ní ìyẹn pé ọlọ́run sọ̀rọ̀ ń pa hálàtò bọ́ọ̀lìmí àwọn alábòsí mímọ́ fi kọ́lùwé mọ́rọ̀ dún àwọn tí ààrẹ ń bẹ nu ọkàn wọn wọ̀bá àbọ̀ ìmáà ni tí wọ́n ni wọ́n wíkì àbáwọn mùnáfìkì àlàyún tọ́lọ̀sọ́ bí lọ́lọ́sọ́ ní sátùbá kọ́rọ̀ àmìnà náà sì máa ń yàkúlò àmàn náà bí láyé àti ẹ̀bá ń kílé mú kó ń gbàgbọ́ gbàgbọ́ ẹni mọ́jọ onígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run tí ó bá ti tẹ́ ẹ̀kọ́ ṣe pẹ̀pẹ̀ àwọn èèyàn tí ẹ̀bá ti lọ ń gbàgbọ́ báyìí kó dàkà yẹn rí bí awo ẹni ní ìṣòro kan ló gbélé bẹ́ẹ̀ ọlọ́tẹ́lá jọ́sìn ọlọ́ọ̀kájò tọ́lọ̀ gádì sọ pé ọmọ ìlàáríká gbèdìmú ìní ní oúnjẹ máa ń fa sígbàgbọ́lẹ̀ eh, mọ́rọ́dún fìlkọ́lì tárẹwà ní ọkàn àbí nefak ìwà mọ̀nẹ́fìkì ọ̀rọ̀ ibi àbí ìròyìnròyìn ẹmọ̀ tó ń kẹ́ ní wọ́n jọ ẹni tí ò bá dé nígbàgbọ́ gidi lójú tó bá náà kọ́ ní ó tẹ́pọ̀ bíbá àwọn ẹ̀mọ́ sáwà ní ẹ̀nà òsì lójú ọ̀nà pípọ̀ yẹn ló jẹ́ sí ìjọ lójú àbákanlẹ̀ wọn náà bákanlẹ̀ wọn gbà pé kéde ní wọn ṣe gbogbo náà ọlọ́wọ́ sọ fún ẹgbẹ́ alimutala tó ti kú pàtàkùn alimimọ̀ sí ìdísọ́tùkù lè gba kiri ọtọ́ di kirikiri tí ó kún sọ́wọ́ adọ́gbọ́n rìlífì àwọn sẹ́rẹ̀ ní presidential pardon àbí náà àti wọlé à kó lè gba kiri ọlọ́run kó sàánú wa o iná lè sọ́ tó kù ó sì wá lórí wáyà kan ẹni ọlọ́run wa gbé ẹsẹ̀ lé gbogbo àyè tó kù yẹn ní ìṣẹ̀wà pàdé so asakata láàrin ìmọ̀ ń dá pé kò ní gbà wọn iná ìlú ti fa ìlú jù nínú ọkàn rẹ̀ nínú káàrí gbogbo ẹni ìrìn wà mọ̀ nǹkan ṣe ẹjọ́ ìjọ̀rọ̀ bá ń tẹ́ ti gbé lẹ́nìwó wò tí wọ́n ń ṣe ń tẹ́sí bí àbúrò ẹ̀ ṣe a ti gbogbo ìwá kiri mọ́tò ní tí gbogbo tó wà kiri lọ́wà ní iṣẹ́ iyẹliyẹli kéde gbogbo gba ohun tẹ bá rí ní bídíà àbùkù lẹ́ka rẹ̀ nídìí ṣíríkù sáyẹn lábọ́ ẹbọ bá kú gbogbo ojú ọ̀nà ìsọ́nà kú pé kó náà dá sọ fún ẹbọ tó ń ṣe kò yẹ wọ́n o owó yìí ló ń bẹ̀ o tẹ́ bá àwọ̀ wà ni o kò bá ní bí ẹbọ kò yẹ ní hmm. ti kárí default láyé nu kò ọ̀rẹ́ sí o ọlọ́yìn ọ̀yìn ti pé ákítàrọ̀ mọ́fìlà tó bá tẹ̀lé majority lórí ilẹ̀ ìdè lókà and sẹ̀bí ìlà àníjọ ọmọdodo hapfula mọ́mọ́ àtọ́bà lórí àkùnrin alẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́ kálẹ̀kápọ̀ lọ́mbẹ̀ tí wọ́n bá ti kọ́ ìjọba lórí ìdòdó kálẹ̀kápọ̀ lọ́mbẹ̀ o wà lọ tẹ̀lé àtàrin ọ̀sílò ní sápọ̀ tó kákìí àwọn èèyàn kan ìṣesí wọn rí ọmọ fẹ́rún sọ̀rọ̀ akálìmọ̀ annáwó yẹ kúlú náà bẹ̀ àlìsínàtì ọlọ́mọ̀ pé ẹn pẹ̀lú sọ lẹ́nu àìsẹ̀símọ́nà ìmọ́nà bílá àtọ́ àtúmọ̀lá yẹ̀kùnmọ́nà bínú àkọlù wọ́n mọ̀ fẹ́nu sọ pé agbọ́lọ́mọ̀ bá gbọ́ àtẹ̀lọ́lọ́ ṣùgbọ́n àìní tẹ̀lé ìfẹ́sọ̀ yìí pẹ̀tàwálá parí kò mínimum àdìtọ́ àti tàwálíyàn àbẹ̀mọ̀ ẹlòmí ti ẹ̀kú lórí ìtẹ̀lẹ́tọ́lọ́ tó mùsùlùmí lòun ètò ìṣe lẹ́yìn tàwálá ni, ẹnẹ́ o lè mọ́jẹ kù yìí o lè mọ́jẹ pátápátá wà ó mọ́ rìn dùn ẹ̀rí tọ́sí kẹyìn sí tọ́lọ́ fún ẹ̀ tàwálá fàárí ikú mi ní hún mi bá a lè sáré lẹ́yìn bàtà ń kílé mú pẹ́ ẹ̀gbọ́n náà máa gbóyìn ẹ́ àmì wà mọ́lẹ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run àmọ́ ìlà ẹ̀ka bẹ̀lú mọ́mìnì àwọn ilé wọ́n ìtàdù orí ìlàmbá ìwà rasúlì ẹgbẹ́ ọlọ́lẹ́lẹ́ gbàgbọ́ àbí àníbìlẹ̀ ń tẹ̀lé wọ́n ìtàdù òṣè bá bùkọ́ pé tọ́lọ́ ń wíre o ẹ̀rí rẹ o ìtọ́lọ̀ ń tẹ́lẹ̀ gbàgbọ́ kọ́ rẹ o ìlú kọ́lá ńlá ti mú o àníbìtẹ́lẹ̀ gbàgbọ́ tí bìtún la sàdá tún mú yín ìtó sọ rẹ o lìyá kúmọ̀ bẹ́ẹ̀ náà láti ìtọ́lọ́ntẹ́ ẹlẹ́gbẹ́gbẹ́ ni lẹ́gbàgbọ́ sọ ni ẹ̀rì tẹ́bàtọ̀ àpẹẹ́ lọ bí kẹmí o ibi ìtọ́lọ́run tọ́ náà gbàgbọ́ yẹn náà ni níyá kúmọ̀ báyìí náà bóyá kẹkẹ́ ń ṣẹlẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ tuntun ní ẹgbẹ́ abẹ́nà ìtọ́lọ́run gbàgbọ́ pé ẹ̀rí rèé kọ́lọ̀ ń dájọ́ títí ni ìkárẹ́bí dájọ́ ifá pàrí kọ́mínú rìndóòn ibi tẹ́lẹ̀ yóò ti tàbí dínú mùhìrìdùn ní ẹja gbèsè làákàyè ní ká ṣètò mùsùlùmí náà pẹ̀lú ààrẹ ọ̀rọ̀ ọ̀gbọ́n náà bá gbọ́ ẹ̀yìn ẹja òkú làákàyè wò kàn wù làákàyè kọ́ ẹ̀yìn tó kékeré ògbè wa. ìrètí ni ẹ̀rọ tàbí tó àdébí tó ń gbà wọ ìrètí ni àbí tiẹ̀ takò làákàyè làákàyè ta ni. a <laughs> ah, mo kàtí làákàyè ọtí àbáyẹ fún ní ìṣègùn ó ní ẹni àdìsí mi ó lè mẹ́rin lẹ̀ ó lè mẹ́rin lẹ̀ àdìsí rojú mú tẹ́sì lábẹ́ àdìsí àbí sábà tó ní wákà yìí ó ní kóra kò ní sí kẹ̀kẹ́ ó ní kóra yóò bá dórí ìrẹ́ mi kó tẹ̀lé pé irú sáà ń tiẹ̀ gan-an kò bá sáké mú náà àrílẹ̀ ẹ̀kọ́ ibi tẹ́ gbé lẹ̀ ni níbo lè máa ti mọ ìbórí sí omi mọ́lẹ̀ àlùwàlá máa sí ibi tí ó sáà ti dé bí ó sá tó lákà ìná sábà pa èwo ní kákẹ́ wá fowó náà orí àfọ́ àti kẹ́kẹ́ ní ó sá tó lákà láì pé ní káfọ́ ní lórí bá lákàyè mú bàbá mi lákàyè bá gbogbo òfin dàbí nínú nínú ẹ̀sìn ẹni tó ló ń gbọ́nà gbọ́gbọ́ gbàná ẹ̀sìn gbọ́ ọlọ́ni tẹ́bá pé àìsà àdó ìhó ìlànà tẹ́bá pé ọ̀tẹ́ máa ń bí tọ́nà wà rọ̀sùn tó jíṣẹ́ rẹ̀ ìyá kúmọ̀ báyìí láti dájọ́ láàrin ẹjá lòfin ọlọ́ta alágbàgbọ́ ní ẹ̀ṣẹ̀rí àyẹn ló dá wa lálẹ́ ni àbí tẹ́mọ̀ gbọ́n ṣe kàn ẹ̀yìn ṣẹ̀rí àní dá wa lálẹ́ ṣeré àti wọ́n dá wà láàbẹ̀ ẹni tí tí ẹ̀dùn wá dé ní mùsùlùmí tí òun bọ́n ti ń ṣe kèfèrí kí lẹ́fẹ́ kò sọ tẹ́lẹ̀ níbi tí jẹ́ kèfèrí nínú kò bá bọ́ nẹ̀ ní ìwọ́n tó wà tó wọ́n mùsùlùmí ẹ̀yà ti tọ́lọ́ ni yóò ní yóò dá wà ìyẹn lọ́nà tó pé àwọn ènìyàn wọ́n ìṣe nìyí tó máa ń ṣe báwọn ìwé gidi onímọ̀ sí bẹ́ẹ̀ náà irú àwọn èèyàn yìí àwọn àmọ́ fẹ́ yùrìdúnà àkámàlìjà ìlíyà ìdájọ́ jà ìlíyà làwọn fẹ́ gbogbo ìdájọ́ tó bá ti dàbọ̀ sí ìdájọ́ náà jà ìlíyà ẹlẹ́ni ẹjá wo àṣà wa ìbíta wa ẹjá ìlú ẹ̀já ni ẹlẹ́ni ẹjá wo ẹlẹ́ni ti wọn ìfẹ́ bá agbélẹ́rú jọ wa ní ẹlòmí ìròrí tí ẹ̀ ti ní ẹ mo lè bẹ́ẹ̀ tó ń tòótọ́ ṣùgbọ́n mo kàn bó orí ẹ ayọ̀bó ni yòbó tó ń ṣùgbọ́n ní kíra kí wá lẹ́fẹ́ kanu kíra yẹn ọgbọ́n àti mọ̀ ẹgbẹ́ òfin ọlọ́dà ló lẹ́nu gbogbo àbí ní ẹ̀ bàbá kẹsọ tẹlòmí gbogbo ọ̀rọ̀ bàbá yóò mọ̀ wà lábẹ́ gíní ẹ̀rí ni wọ́n ní kàlámù ìlàmọ́ ìfàdálù làwó kàlámù ìfàdálù bí ọ̀rọ̀ àfà tó wá bẹ́ẹ̀rí mu àmọ́ fi pé àwọn òkúra ẹ̀rí ibẹ̀ ìwà ibi tèmi àná ìwà sàlàyé ọ̀wọ́nú àbí a ń pé ọ̀rọ̀ ibi tèmi so oríṣiríṣi ọ̀nà làwọn yẹn fi ń tako ọ̀rọ̀ náà gẹ́bọ́lọ̀ sọ pé tabakọ̀ ẹ̀ pé náà tọ́lọ̀ tàlẹ́bí ìfẹ́ tẹ́mọ́ tàkú oríṣi ọ̀nà lọ́mọ́ ń gbégbà ẹni wà ti bọ́n àbá tó ń ṣe mú ẹlẹ́mí ìpínlẹ̀ kàtà wa ẹlẹ́mí ìlú bá wa ẹlẹ́mí làákà ìsinmi ويفضلون أحكام القوانين غير شرعية على الأحكام الشرعية àwọn òfin bá gbé jẹ́ wọ́n wà máa gbọ́ láfojú òfin ọlọ́run ọba lọ. لعلمهم أن الحق عليهم ẹni pàápàá jùlọ nítorí pé kí àdínyẹ́mọ̀ pé in tó jí òtún takun táwọn ẹ̀ṣì ní àdínkẹ́kẹ́ sọ yẹn ìyẹn ló kàwọn onífẹ́ lórí tó bá rí pé tóun sọ àpàdà bílẹ̀ ìsàlẹ̀ tó bá rí pé tóun sọ oníwà lórí ẹ̀ríyọ́ kan oníwẹ́ kíríkan kíríkan ẹjá lọ wo kùrán ọfẹ́ wo kùrán lè léyìí àbí ẹlẹ́rẹ́ òfin òfin alárúwà lẹ́lò òfin Saudi ni àti Saudi náà àbí àwọn akẹrùn ọ̀wà rọrùn kí ni kúrò rọrùn Saudi ẹ̀tì tó lọ Saudi síbẹ̀ ìrẹ́lẹ́ àti Saudi bí ọ̀rọ̀ tó kótó agbẹ́kẹwà ní Saudi kọ́lá wà nígbà tí ọwọ́ rọrùn ní kò dákámọ́ rọrùn ní kí ni kúrò rọrùn Saudi òfin Saudi Saudi tó dé kí ni òtítà ẹ̀lọ́ pé ẹlòmí ìfẹ́ níbi kẹ́ntẹ̀lé tó bá ti bá mú sáwọ́dí ó dà òjò tó bá bá ìfẹ́ inú rẹ̀ mú ẹ̀sìn ó dà òjò tó bá bá ìfẹ́ inú rẹ̀ mú but òjò tí ó bá ti bá fẹ́ rẹ̀ mú kíkẹ́ ní kẹ́ débẹ̀ inú àbá sọ pé ní ẹ̀lí ní ìtọ́lẹ́sì mọ̀ pé anẹ̀lẹ̀ akọ́ àlejò torí pé tójú òtọ́ takun tí àwọn ẹ̀ṣẹ́ kò sẹ́jọ́ ní jẹ́ kí tójú òtọ́ bá ti rú òjò tí ó bá fẹ́ sí àbí tó bá bá tó fẹ́ mú nam ìṣesí àwọn èèyàn lílé bákan náà ala sharia la yahkum illa bima yutabiqu al-waqi' ẹjọ́ pé ṣẹ̀ríà kò ní dájú àbí tó bá bá reality mu àwọn náà rò tọ́nà gbélé bá ètò ìṣẹ̀lẹ̀ mu wọ́n ìfẹ́ àdúrà ìlànà sábà kan ẹ̀fọ́dọ̀ ọlọ́run rí ọ̀rọ̀ tó lè hapun bẹ́ẹ̀nà títọ́ lọ́wọ́ àtòjínlẹ́lájú dájọ́ lánà ìdáhùn mọ̀rìndún wọ́n ti gíní látàgídí látàlọ ẹni rí mọ́mọ́ ẹ̀rẹ́bí mi táà sábà ń bẹ́ẹ̀rẹ̀ mi fa ọ̀rọ̀ lórí tó dájú dára yàrí bẹ́ẹ̀ tọ́rọ sí wọn ọ̀rọ̀ tó bá ti gbé mú kí náà ṣe ìyẹn tó fi lẹ́yìn ìgbà ìlẹ́mọ̀ ní ẹ̀ ẹjá lọ kùránì òun náà rí sí tó fẹ́ bá mú so àìsí ẹ̀rí àìtẹ̀lé ní tẹ̀ẹ̀fẹ́ ìtẹ̀lé ìfẹ́ ní gbogbo tó bá bá mú ẹ̀rí dá òjòdó bá mú àmì ìtẹ̀lé àmúgbà صلى الله وسلم على نبينا محمد وعلى اله